ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist ta gbọ́ òun ni iṣẹ́ tí bàbá Wẹ̀rin ńlá rán sí Àkúrẹ́ wípé kí wọ́n lọ gbé Tadéníkáwò wá nítorí ọjọ́ ìbí wọn èyí tó ń bọ̀ lọ́nà nǹkan tí a gbọ́ nìyẹn torí wọ́n ní wọ́n ń ṣe gala night nínú palace wọ́n ní wọ́n ti pe Queen Naomi wọ́n ti ránṣẹ́ sí Queen Naomi tẹ́lẹ̀ kó tó dé pé wọ́n rán um, ọmọọba um, princess Afolashade lọ wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ dé bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dúró wọn ò gbúròó nǹkan kan wọ́n ní bí wọ́n tún ṣe ránṣẹ́ nìyẹn pé àwọn ti wà ń ta o àwọn ń dúró de pé Naomi kan mú Tadéníkáwò wá wípé kábíyèsí ní káwọn gbé wá sí inú palace ẹ̀yin èèyàn lé wọ́n ní bí Queen Naomi ṣe bínú wọ́n ní Queen Naomi ò bínú báyìí rí o wọ́n ní Queen Naomi bínú tó jẹ́ pé màmá wọn ló mú wọn lọ́wọ́ dání ipe Tádéníkáwò lọ anywhere àwọn ò lè release Tádéníkáwò láti tẹ̀lé wọn lọ sí inú palace nǹkan tá a gbọ́ ni ẹ̀yìn èèyàn lé wọ́n nítorí Queen Naomi ń sọ pé àwọn ò ṣe mọ́ àwọn ò ṣe mọ́ wọ́n ní bóyá nítorí ẹ̀ ní kábíyèsí náà fi ń gbé ìgbésẹ̀ yìí láti fi Tadéníkáwò fi jà ẹ mọ̀ pé Queen Naomi ò lè fi Tadéníkáwò ṣeré so wọ́n ní ìgbà tí àwọn bá bẹ̀rẹ̀ sí threatening Queen Naomi pé àwọn fẹ́ gba Tadéníkáwò bóyá Queen Naomi á padà wá sí ọ̀dọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ nìyẹn ipe kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Tadéníkáwò ni bàbá wa tó fẹ́ mú dání bá wọ́n ní ìjà yìí ò ń ṣe kékeré pé pé Naomi bínú gan-an ipe kí ló dé tí wọ́n máa ní kọ́mọ àwọn wá sí inú palace ẹ̀yin ẹ̀yin ọlé hmm. lóòótọ́ ọmọ kábíyèsí ni tadé ni ká àlè ní kí kábíyèsí má rí ọmọ wọn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó lágbára o nítorí pé kábíyèsí. Si ó yẹ kán rò dáadáa wípé kì í ṣe ibi tí àwọn lè fi gbogbo ojú máa wo Tadéníkà wò nínú palace tó bá wá síbẹ̀ nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ṣàmọ̀ pé gbogbo ìgbà láti gbọ́ wípé wọ́n mú picture wọ́n mú bàtà wọ́n máṣọ Tadéníkà wò wọ́n lọ fi ń ṣe nǹkan tí ò dáa so pé Naomi ò dẹ̀ lè lajú wọn sílẹ̀ kí irú nǹkan báyẹn tún ṣẹlẹ̀ so ìgbà tí kábíyèsí dẹ̀ ní pé kí wọ́n wá gbé tadé ní ká wò wá wọ́n ní pé Naomi ní láyéláyé ọmọ àwọn ò lọ sí inú pálásì kábíyèsí o wọ́n ní wọ́n bá Princess Fọláṣadé wọ́n bá wọn fa wàhálà díẹ̀ pé láyéláyé àwọn ò lè release ọmọ àwọn ẹ mọ̀ pé Queen Naomi ò ń bínú ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó bí Queen Naomi nínú. No? bí wọ́n ṣe fẹ́ resolve ọ̀rọ̀ yìí kò yé mi nítorí pé tí wọ́n bá lọ sílé ẹjọ́ náà wọ́n máa máa ní time tó jẹ́ pé wọ́n jọ máa ní fún àwọn ọmọ àfi tó bá yẹ pé Queen Naomi máa máa tẹ̀lé ọmọ yẹn lọ rí kábíyèsí àbí tó bá yẹ pé wọ́n máa delegate bóyá àbúrò wọn tó máa máa tẹ̀lé ọmọ yẹn lọ sínú palace èèyàn kan ṣàní láti tẹ̀lé ọmọ yẹn lọ sínú palace nítorí pé Queen Naomi ò lè yọ̀ǹda ọmọ yẹn ó nìkan kó máa lọ sínú palace èyí náà mọ bí palace kábíyèsí ṣe rí hmm. wọ́n ní kò sí security there was a time tí màmá wọn sọ pé àwọn ò lè lájọ́ àwọn sílẹ̀ o kí nǹkan kan wá ṣọmọ àwọn pé nítorí gbogbo ìgbà tí wọ́n ń mú àwọn nǹkan ara Queen Naomi ibi kan kó bàtà kan mú picture kan mú gbogbo ẹ̀ wọ́n ní kábíyèsí ò sọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan kan tí bàbá àwọ̀ erin ńlá ṣe wọ́n ní so nítorí ìdí èyí àwọn ò lè lajú àwọn sílẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí kábíyèsí bá ti ká nǹkan burúkú mọ́ àwọn olórí lọ́wọ́ a tún máa dákẹ́ ni ẹ wo nǹkan kan tí a gbọ́ pé àǹtí wa m ṣe ń gbà kan ṣe rí pé wọ́n tún sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí tí wọ́n ní pé ó lọ sí ibi ojúbọ ó lọ ń búra a gbọ́ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ yẹn ṣé ìdí ọ̀rọ̀ yìí ni Queen Naomi àwa dúró lé lórí tí wọ́n wá mú odindi ọmọ wọn tí wọ́n máa fi sílẹ̀ láì ṣe pé wọ́n wà ń bẹ̀ ah, mi ò lè advice wọn kọ́ fọmọ wọn sílẹ̀ inú palace yẹn o nítorí pé wọ́n ní kò sí security kò save rárá so ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ ni o wọ́n nígbà tí wọ́n ṣàyọ̀ǹda Tadéníkà wò fún Princess um, Fọláṣadé wọ́n ní bí wọ́n ṣe lọ nìyẹn nítorí pé time ti ń lọ wọ́n dẹ̀ ní wọ́n ní gala night ní inú palace wọ́n ní wọ́n ṣe tẹ̀ wọ́n ṣe tẹ̀lé driver tó ń padà sí inú palace àwa mọ ibi tí ọ̀rọ̀ yìí máa já sí ṣùgbọ́n tá a bá ti gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi máṣẹ́láàlì orúkọ mi yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn ilé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yá máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you happy weekend to you mashola gist tv love you all.